wunmi the drama queen guys no be small thing o dey say wunmi dey give herself eh she dey measure ekpe dey give herself say if truly truly say she know concerning di rip the kpain of mohbad say make she no reach twenty-six years before she herself go kpai or make she kpai at twenty-six years yes so this particular statement don make a lot of people dey laugh say ah this woman think say ah na na children she dey follow dey talk she fit say na tata na people wey be say dem no get sense their brain no dey work she dey follow dey talk say because, her according to some people, dem say Wumi gan she looks like she's older than twenty-six already eh eh. say just that she dey use the age thing dey dey deceive the boy Ofinko fi ń kó mohbad lómi ọbẹ̀ jẹ ni ó fi búrẹ́dì kó mohbad lómi ọbẹ̀ jẹ ah tọ́ yes So while others talk say Wumi, before Wumi make that kind statement, Wumi has never worked alone on this issue. Say Wumi don't go leak something. He don't go, you know, this juju juju matter na. Juju juju matter they involved. So whatever it is she's saying, she does the talk and throw away. Say nothing like that. So that she go fit talk say uh, tomorrow say ah uh, she really um, she she swear say if she do so so so, so thing make so so so thing happen to her why e never happen to her when the whole world know say na Wumi and juju na five and six because she even advise baba mohbad when mohbad kpai say make he make baba mohbad carry his son go ekiti kan lọ roku kan lọ roku because she don know for her mind say that's the worst that could happen and she don do wetin she don prepare for that worst that's the worst thing that can happen and she don prepare herself for that one say if they go and no no say dem get the way dem bribe spirit They dey bribe spirit o yes owo dem go say if you throw broom inside kini kan if you throw this one the the person wey don kpai so no go rest for inside him grave You go continue to fight you go you don see where dem tie spirit before oh dey play guys no be small thing dey happen o no be small thing dey happen as wunmi dey make dis co uh, comment na so nigerians dey blast her na so dem dey blast her say she be witch she be winch she know very well wetin she dey do and she know wetin she don do wey make she dey talk say make people do this make people do that make uh, uh, uh, swear do this make swear do that guys when i watch this video like and subscribe to this channel jare i go dey see una for my next video sweet people bye. adéwùnmí ṣépè ipe tí òun bá pa mohbad tóun kú ní twenty six years old Wùnmí dá padà wọ́n ní kí ló pa mohbad ikú tó pa ìyá tíṣà ikú tó pa mohbad là ń béèrè lọ́wọ́ ẹ̀ ta ló ní ọmọ àlè tó gbé dání là ń béèrè lọ́wọ́ ẹ̀ ó wá ń ṣépè pé tó bá pa mohbad kó kú ní twenty six years old dá padà wèrè ó ti lọ tọ́ nǹkan lá ẹ má bìlíìfù ẹ o wèrè ti lọ tọ́ nǹkan lá wá ń ṣépè ó ṣe jẹ́ sí inú ṣépè dá padà dá padà dá padà Wúnmi ìwọ sọ pé tó bá jẹ́ kó o lọ pa Mohbad ò ní di twenty six years Abolori burúkú ni ẹni kí wa pele pe. Ba wa ṣe DNA kó dé lọ gbé ọmọ fọlọ́mọ kó dé sọ kú tó pa mobile. O ń ṣépè pé ó ṣe pé pé eh, tó bá pa Mohbad kó má di twenty six years Abolori burúkú nẹni ó máa pẹ́ láyé ojú ẹ̀ máa rí bí ni Wùmí ó máa pẹ́ láyé ojú ẹ̀ máa rí bí ni ó pa odindi ọmọ fún wa ìmọ́lẹ̀ ayérayé ìmọ́lẹ̀ tí ò lè kú mọ́ pẹ̀lẹ́bẹ́ mi pẹ̀lẹ́bẹ́ mi pẹ̀lẹ́bẹ́ mi pẹ̀lẹ́bẹ́ mi pẹ̀lẹ́bẹ́ mi pẹ̀lẹ́lí mi pẹ̀lẹ́bẹ́ mi pẹ̀lẹ́bẹ́ mi abẹ́rẹ́ ṣe ń kọ́ mi faster than the bullet wana mana weso wana man weso wana wana so, faster than the bullet faster than the bullet wana wana weso wana wana so, faster than the bullet wọ́n fẹ́ bá mi sáré wana wana weso wana wana so, faster than the bullet faster than the bullet Wumi ó má sórí ẹ̀rí pàwọn tó bá ń ṣe dáadáa lọ ọlọ́run máa ń tètè mú lọ ni ọlọ́run máa ń mọ àwọn tó bá ń ṣe dáadáa lọ kójú wọn má lè rí bí ni. ṣé ń gbọ́ mi Wùmí ojú ẹ̀ máa pẹ́ láyé wàá pẹ́ láyé ojú ẹ̀ máa rí bí ni ìwọ ló ní di twenty six years ẹ̀ẹ́n àwọn tẹ́jọ́ múlẹ̀ ti fẹ́ pa ẹ́ wàá wá kún twenty six years wàá sọ pé ṣe fẹ́ gbọ́ Wùmí wàá pẹ́ láyé ṣoré pè tó ṣẹyẹ dá padà dá padà dá padà lọ́pẹ́ dá padà kò ń ṣe tiwa ìwọ ló ní ò ní kú ojú ẹ̀ e máa rí bi ni má ṣe pé ìwọ kan mú DNA result síta fún wa má ṣe pé sọkú tó pa Mohbad èmi kan máa celebrate ẹ̀hún mi a máa di best friend ókè wọ́n kọ́ ló pa ó ṣubú ni ó forí gbani wá sọ nǹkan kan fún wa a lè sin Mohbad tá mọ nǹkan tó pa nù ẹ ti kánjú gbé jáde ọlọ́pàá sọ pé àwọn fẹ́ ṣe autopsy ẹ ẹ̀dẹ̀ wá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wa òun wá bọ́ tòun ṣe pé dá padà ó pa odidi ọmọ ológo abẹ́ ẹ̀gbọ́n bó ṣe kọ́ ni faster than the bullet faster than the bullet one and one and west oh one and one west oh one and one and west oh mo like orin yẹn orin yẹn kàn ó kàn play repeat lórí mi ni mi mọ bí tí mo ti gbọ́ mi mọ ibi tí mo ti gbọ́ èèyàn kan ló wá sọ pé à ah, ṣé mo mọ pé Mohbad náà ni ṣé ibi ṣé ibi iṣẹ́ kọ́ mo tẹ̀ tí ń kọ́ ni àbá àbúrò mi gan ló gbọ́ èmi ó dàbí bí Mohbad wá kí mi happy birthday lójú oorun ni abẹ́ ẹ̀gbọ́n mi mo jí mo bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn ṣáà pé mo kọ ilé ìfún yẹn tuntun lẹ tún gbọ́ yìí o ṣe pé ìtumọ̀ kan tẹ́lẹ̀ Maria be like Marita Maria be like Marita Maria be like Marita ṣe pé yẹn máa ń kọ àbí kí n kọ èmi ọmọ ghetto mo ti dáa jíìlù mọ́tò àgbèsì náà ọ́tò automatic wọ́n fẹ́ bá mi ra mọ́tò èmi ti gbéra ọ̀ǹkan wọ́n fi mọ́ra ọ̀ǹkan wọ́n lè wọ́n bá ti wọ̀n god wọ́n fi wọ́n sílẹ̀ ọ̀ǹgọ́d ìmọ́lẹ̀ ọ̀ǹgọ́d kò wálẹ̀ ọ̀ǹgọ́d ṣé wọ́n pé ẹnìkan ni máa ń kọ́ṣẹ́ gbogbo yín ìgbà tí máa fi sùn lánàá tí máa fi jí tí máa fi jí làárọ̀ ìyẹn ló ń play repeat lórí mi Anawana Westo, Anawana Westo, Anawana Westo, Anawana Westo. Father, um, mm, faster than the bullets, faster down the bullets. Anawana Westo, Anawana Westo, Anawana.